ẹ káàárọ̀ gbogbo ọmọ Yorùbá níbi kíbi tẹ́ bá wà mo wo fídíò kan tí Gani Adam àwọn èèyàn ẹ̀ tán kóra wọn jọ tán bẹ̀rẹ̀ sí ní ṣépè fúnra wọn lórí èyí dára hmm, ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó ti ṣẹlẹ̀ nínú báìbù tẹ́lẹ̀ ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń sìn wọ́n ní èṣù àtọ́lọ́run wọn ń lérí ní báyìí sìn àwọn ẹlẹ́bọ pẹ̀lú ọlọ́run náà ń lérí mo ti sọ rí mo ní yorùbá nation ọlọ́run ló ní ṣe rí gbogbo àwọn gúrùpù èṣù yìí gbogbo ń tán sọ pátápátá tán fẹnu ara wọn sọ tán dẹ̀ gbé tó ẹ̀mí titun ló máa jẹ lórí ọ̀rọ̀ yìí dára lórí ọ̀rọ̀ yorùbá nation tán sọ yẹn ó máa jẹ titi wọn pẹ̀lú ẹnu tán fi pàṣẹ yẹn tán náà wọn pàṣẹ lórí òkú ìwo tán gbé dání òkú ìwo tán gbé dání gbogbo tó sọ báyìí tán ti gbé tó ẹ̀mí ara wọn ni kò máa wọ wọlé sí àti Gani adam tó ń gbèlè yẹn nǹkan ò ní dún fún mọ́ gbogbo nǹkan ò ní dún omi sọ pé ẹ tẹ ẹ jẹ́ sọ fún mi nìkan ẹ aláàfin ló wà ń dẹ baba aláàfin ló wà ń dẹ ọ iṣẹ́ aláàfin ni ọ iṣẹ́ aláàfin ni ọ iṣẹ́ aláàfin ló wà ń dẹ ọ aláàfin ló wà ń dẹ ọ àwọn bọ́yì máa ń terrorize àwọn ilẹ̀ Yorùbá nìyẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa kó gbogbo àwọn pàǹtí wọn tán kó tó ń kó jọ ń sìn pẹ̀lú àwọn lórí burúkú tó ń wà lẹ́yìn wọn tó tó tó ń mọbílẹ̀ ayé wọn ṣe máa lọ tó náà ló ń bá wọn pàdé àpòpọ̀ níbi tó ti ń ṣe orí burúkú tó ti ń ṣe dọ̀tí tó ti ń ṣe oríire náà wọn náà ti máa dùgbọ́n tó wà bẹ́ẹ̀ tó ti kó ìwo ìwo òkú òkú òkú òwò dání òkú tẹ́pọ̀ òkú ni gbogbo òkú náà ń gbé kiri aláàfin ló ń dá gbẹ̀ system tó ń lò tí bàbá bàbá bá wọn ń lò tẹ́lẹ̀ nìyẹn bó ṣe ṣe yẹn sẹ àwọn yẹn máa máa bẹ̀rù ẹ má jẹ́ kún rẹ́pẹ̀sì báyìí kò sí nǹkan kó máa ṣe yeye dára ó ti dọ̀rọ̀ nísìn pé a fẹ́ mi gbọ́ lọ́n kọ́ndíṣọ̀ a fẹ́ bóyá lọ́n wà lẹ́yìn àbá lóhùn sí lẹ́yìn wá kí yeye dára má sọ anything kó máa rí kó máa wò kó máa nǹkan tó lọ́ máa ṣe. ó ti dọ̀rọ̀ fara tẹ́ bá ṣàkíyèsí nígbà tí Mósè fẹ́ yọ àwọn Fáráò kúrò Fáráò náà ó ní magician àwọn magician Fáráò ní aláàfin wọn so ńgbà tó wọ́n pé ńgbà tí Mósè dọ́dọ̀ Fáráò òun náà mọ̀ pẹ́ sílẹ̀ òun náà lè kò ní pòkò òun náà lè dejò ó lè dejò bọ́ ńgbà tí tí ẹyẹ Mósè máa gbọ́ pàtẹ́ lẹ̀ ó gbé ti Fáráò mì so gbogbo àwọn agitator yìí dára gbogbo tó ń sọ gbogbo náà orí wọn náà máa forí ara wọn gbé pátá látòrí dẹ yóò wash out n fẹ́ kẹ́ believe nǹkan mo sọ fún yín ẹ̀yẹ́ máa wòran ẹ jẹ́ ká ilé ìṣe pa àgbọ̀n náà ní test ẹ jẹ́ ká máa wòye ọlọ́run ká máa wò ká fọ́ ká máa wòran bọ́mí ní ká máa sọ̀rọ̀ ajídẹ́ kí ẹ máa lọ ni o àní máa wòrán lọ́ọ́ máa dájọ́ yẹn nísinsìnyí sọ́nà fẹ́ fi hàn pé òun wà lẹ́yìn yín ó máa jẹ́ kí àwọn èèyàn lè tún súnmọ́ lọ́hùn náà lọ́hùn máa fi rẹ̀ hàn pé òun lọ lọ́hùn lòun lọ lọ́hùn pé gbogbo oògùn tó ń ṣe yìí gbogbo ìdọ̀tí tó ń kó dá pàǹtí àwọn olóòórùn orí gbogbo ọmọ yẹn rí wọn rí ràn ràn ń pé pàǹtí dání wọn sọ bá òkú wọn bá pàǹtí sọ̀rọ̀ wọn bá pàǹtí sọ̀rọ̀ àwọn tẹ́pá yìí ti bàjẹ́ Gani Adams gbogbo àwọn tó gbéra gbogbo ẹ o máa ní ìdààmú ni o tún jẹyàn mọ pé gbogbo àwọn tó ń ṣe yẹn ìdààmú lọ́wọ́ máa rí Gani Adams ìdààmú lọ́wọ́ máa rí ilé ayé ẹ ìdààmú yẹn lọ́wọ́ máa kàn ẹ́ gbogbo tọmọtọmọ ìdààmú yẹn lọ́wọ́ máa kàn ẹ́ gbogbo ẹni tẹ kóra ẹni jọ síbẹ̀ ayé yín ti bàjẹ́ already kò ní ìdíkà tó ń sọ bí kò gbogbo tẹ fẹ́ bẹ ṣe ń ṣe tó atẹ́gùn orí yín ló kàn ń da atẹ́gùn bẹ ṣe ń sọ yẹn orí yín ló ń dàdé lórí ọ̀dẹ ní ọ̀dẹ èṣù ti lò yín ó ti lò yín tí ayé yín ti bàjẹ́ gbogbo yín tẹ wà ń bẹ̀ tẹ kóra ẹni jọ tẹ kó owó òṣì dání tẹ́lẹ̀ ń ṣépè fún Yèyé Dára yẹn èpè lẹ́sẹ̀ fúnra yín gbogbo tẹ̀sán bá tẹ̀ ẹ́ ti gbé mi gbogbo ẹ̀ látẹ́gùn yẹn ti yó ti yé yín èpè yẹn ti yé yín mọ́lẹ̀ ti yín ló máa jẹ ẹ máa wo títọ́jú ẹ̀ lè sórí ire mọ́ gbogbo yín tẹ́ wà nígbẹ̀ yẹn àtẹ̀tọ́ iṣẹ́ aláàfin ni system aláàfin aláàfin fẹ́ kọ́ńkà other part of Yorùbá land ni system aláàfin ni ẹni tó fún àwọn olórí burúkú Gani Adam Adamu Oṣì olórí burúkú olóńfi wọn sí Adana Kakanfò Ọ̀yọ́ ni aláàfin kò ń ṣe ọba ilẹ̀ Yorùbá aláàfin oṣù ọba ilẹ̀ yorùbá ọba àfin ọ̀yọ́ ni ọ̀yọ́ nìkan ló ti jọba ẹ̀ ọ̀yọ́ ló ti jọba ẹ̀ ó kàn fẹ́ máa ró gbogbo àwọn ọba tó kù mọ́ndà wọn ni olóńṣẹ́fẹ́ lórí burúkú Gani yẹn ló lọ́ fi ló lọ́ fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀yọ́ ó tún mọ́ lóṣì máyégún àwọn àwọn àwọn ọ̀bàyéjẹ́ ni bàbá yẹn máa ń mú ó ń plan nílẹ̀ bàbá yẹn ń plan ẹ tó máa ń sáàbù ẹ tó máa ẹ tó máa ẹ tó máa gbé iṣẹ́ ìjáde ló ṣe fi àwọn lórí burúkú báyẹn jẹ yẹn ọba Aláàfin yẹn baba yẹn ò ń ṣèyàn tó dáa èèyàn burúkú ni bàbá aláàfin yẹn èèyàn burúkú tipẹ́tipẹ́ ni mo ti máa ń ṣe fídíò ẹ pé bàbá yẹn ò ń ṣèyàn tó dáa èèyàn burúkú náà ẹni tó bá mọ̀ wọn sọ fún yàn àwọn ọba tó kùn sáf ẹwù gbogbo ọba tó wà ní gangan yẹn ó tẹ gbogbo wọn rè aláàfin òun wà gbogbo dùbẹ̀ òun ló ní gbogbo àwọn fúlàní yẹn tẹ bá wo fídíò kan gbà kan nígbà tajitation yìí bẹ̀rẹ̀ fídíò kan wà tó ṣe tí wọ́n bá mọ́là kan tó ń da màálù nínú igbó tó lóun ní fóònù nọ́mbà aláàfin lọ́wọ́ nínú igbó nínú igbó tó ń da màálù tó ní ẹ kọ́mọ̀ lè ṣẹ́ni pé òun máa pa aláàfin òun ní fóònù nọ́mbà nínú igbó tẹ bá wo fídíò ẹ lọ ó wà bàbá yẹn is not a good man a, a, a very, very greedy woman being bàbá yẹn ń ṣe yan ọdọ èṣù èṣù ni aláàfin jẹ́ fúnlẹ̀ yorùbá èṣù èṣù lálàáfin jẹ́ fúnlẹ̀ yorùbá èṣù ogun tẹ́ bá fẹ́ ṣe ó ti dọ̀rọ̀ ọlọ́run sìn ọlọ́run ẹ̀yin èṣù ẹ̀ ń bọ́ lọ́run lérí ni báyìí sìn fúnlẹ̀ yorùbá tẹ̀ ń bá po ẹ̀ ń bọ́ lọ́run lérí ni wàláì Sunday Igboho á jáde kò sí nǹkan tó máa ṣe yìí dára gbogbo àwa ajítétọ̀ pátá kò sí nǹkan tó máa ṣe ọlọ́run á fi wá kí àwọn tó ń gbọ́ lọ́run wọ́n á rí pé olóòótọ́ ọlọ́run wà lẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní yípadà sọ́lọ́run nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn mo sọ pé yèyé dára don't say nothing just don't say nothing i don't want you to curse i don't want you to say nothing wọ́n ti fúri gbé ṣùgbọ́n gbogbo tó ń sọ yẹn tó ń sọ sí ẹ yẹn yèyé dára títí wọn ni wọ́n ti fúri kó kókò máa wo nọ́mbà gbogbo tó ń sọ yẹn wọ́n máa wo bóyá máa hàn lára wọn láìpẹ́ lájìnà gbogbo tó ń fẹnu sọ yẹn sẹ́ẹ̀ ara wọn ló ti máa hàn gbogbo ìwo ìdọ̀tí tó ń gbé dá ìdọ̀tí yẹn orí wọn náà ló máa gbélé ló ti gbélé wọn lórí ọ̀rẹ́ mo ti wòye orí wọn ló gbélé ó ti gbélé wọn lórí ọ̀rẹ́ ni ó ti dọ̀rọ̀ ọlọ́run àti èṣù làwọn eléyìí àwọn ọba lamidi àwọn ọba òfò yẹn ọba òṣì ní gbogbo wọn àwọn ọba ogun ní gbogbo wọn gbójúlé èṣù kó èṣù ló ń fún wọn ló ń fún wọn farao ni wọn òun ni ìbọn nísìnyí ọlọ́run ti dé tán òun ni yorùbá jíjẹ́ tó máa gbé gbogbo òṣì orí burúkú wọn tó máa gbé gbogbo ẹ̀mí pátá òpin ti dé síbẹ̀ báyìí aláàfin ló wà ń di ẹ̀ aláàfin irinṣẹ́ ni Gani Adam irinṣẹ́ náà ni Wàsíù Àyìndé irinṣẹ́ ẹ̀ ni irinṣẹ́ Tinubu náà ni Wàsíù Àyìndé àwọn èṣù ṣá ni gbogbo máa ń mú ẹ wo ibi tílẹ̀ Yorùbá dé ẹ wo ibi tílẹ̀ Yorùbá dé ẹ wá lé ẹ lọ ẹ wá ẹ pàwọn ilé lọ́ba ọba bo gbogbo wọn pábákúsẹ tó gbádùn gbogbo wọn àtàwọn bàbá òṣì àwọn bàbá lídà olórí burúkú gbogbo àwọn àwọn wèrè àwọn táyé wọn ò ní dáa tó lò pé àwọn ti wálé ayé àwọn ọ̀dẹ̀ wọ́n lò pé àwọn ti wálé ayé wọn ní lọ́mọ́ àwọn olùsì níjọ́tẹ̀ tí ń lo àjídèwé yín àjídèwé yín òṣìṣẹ́ kan tanra yín ni àsìkò ọlọ́run ò tí ì tó ni àjídèwé òṣìṣẹ́ ní aláàfin kò ní kankan kò ní kankan gbogbo àfin ti gbogbo kò sí kankan ẹgbẹ́ kò sì lẹ́sẹ̀ ṣogun yín kárí kápò kámà tógun yín bá jẹ́ ojú tọ́lọ́run nìyẹn tógun yín bá jẹ́ ojú ti ọlọ́run tógun yín bá jẹ́ sẹ́ ojú ti ọlọ́run tógun yín bá jẹ́ ojú ti ọlọ́run tógun yín bá jẹ́ sẹ́ ojú ti ọlọ́run nìyẹn but èmi ẹ̀ pé kò síbi tẹ́ ọlọ́run wà láyé tójú ti tọ́ ọlọ́run rí funfun kò sí kò sí kò sí kan tẹ́ dáṣẹ́ láyé tọ́lọ́run ò mọ̀ sí but ọlọ́run á fi rẹ̀ hàn tó pé ẹ̀yin ìwèrè yìí ẹ̀yin sí ilẹ̀ yorùbá lọ́nà ẹ̀ jẹ́ kó súnmọ́ lọ́wọ́ ẹ̀yin ọba òṣì pẹ̀lú àwọn ogun àwọn ọ̀dọ̀tí ogun ọ̀dọ̀tí tẹ́ kóra yín jọ tẹ́lẹ̀ ń ṣépè fún yèyé dára ẹ̀yin ìdọ̀tí ọ̀bùn olóòórùn ogun mọ eré wọn ríran òun àwọn olòṣì mo fi dán láàárọ̀ mọ́gbà àwọn lè ti ya wèrè kẹ́ wọ́n ń bọ̀ wọ́n bù díẹ̀ wọ́n dà pọ́n wọn kéré ni aláàfin wo ló wà ń díẹ̀ ẹ̀yin bàbá òṣì ẹ̀yin bàbá òfò tẹ́yìn ṣe nǹkan rẹ̀ ẹ̀yin tẹ́ pé ṣù ló ń bá yín mu ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ọmọ ìran Fáráò níyín ìran Fáráò níyín bọ̀ ilé ìtẹ́wàá mọ̀ sí Mósè ti dé o Mósè ti lálẹ̀ Yorùbá kọjá Ọlọ́run ti dé ẹgbà bẹ́ẹ̀ ọlọ́run ti tí ó ti lálẹ́ yorùbá kan òun ló gbólé tẹ ẹ ti mọ̀ àwa àwa jítọ̀ àpò rẹpẹtẹ yèyé dára nìkan kọ́lẹ̀ ń bá wíyan tẹ̀rù pẹ̀lú nǹkan àpò tẹ̀ ń bá bọ̀ gbogbo tẹ sọ́ba ó ti dá padà sí yín lórí ẹgbà bẹ́ẹ̀ ó ti padà sí yín lórí gbogbo yín pátá dúrí àtọ́ba tó rọ yín gbogbo wọn báyìí gbogbo kan máa dàrú fún gbogbo tẹ́fẹ́ nífẹ̀ẹ́ máa bá ogun mu tó bá wà ń jẹ ẹ̀ gbogbo yín pátá ó máa tábà yín ni ọlọ́run àfi wá yẹ ẹ̀yẹ yín ẹlẹ́gbọ̀n pé ọlọ́run ló ní ọlọ́run ló dá yorùbá àti ó ti ṣetán ọlọ́run ti ṣetán ẹ pé ìrírí generation yìí rí ẹ ti rírí generation yìí rí generation eléyìí máa o ti buyin lọ́wọ́ báyìí o ti buyin lọ́wọ́ gbogbo ẹ̀yin kábíyèsí ẹ̀yin ọba òfò ẹ̀yin ọba àdánù ọba òṣì ẹ̀yin ẹ̀yin tẹ́yìn ní vision àti ẹ̀yin àgbáyé òṣì ẹ̀yin ẹ̀yin olórí burúkú gbogbo yìí pátá tó yẹ kán tó yẹ kán tó yẹ kán po kó sínú kán kó gbóyin sínú họ́ọ̀lù kan kán pé yín àtọba aláàfin àti onírìnṣà yẹn náà gbogbo yín kán kó gbogbo yín àti Gani Adams àti Wàsíù Àyìndé àti Ọbásanjọ́ àti Pa Ọ̀nàbànjọ àti gbogbo àwọn ex governor àti gbogbo ẹnu wọn kán kó yín sínú họ́ọ̀lù kan kán lè bọ́ǹpù gbogbo yín mọ́bẹ̀ bóyá kán ṣe bí Rawlings ṣe free Ghana nìyẹn bí Rawlings ṣe free Ghana òun ni Ghana ṣe dáde ní nǹkan tí Rawlings ṣe tó fi free Ghana ni gbogbo àwọn pọ́lẹ́ ó ń gbogbo wọn yànkẹ́ ó yẹ kán yànkẹ́ yín gbogbo ẹ̀yàn bò ṣì à ní ìdọ̀bá ńlẹ̀ Yorùbá mọ́ orí burúkú somebody ni gbogbo yín ẹ̀ ẹ̀ wúwọ́ báyìí ìwé èṣù ni gbogbo yín wù láti láti day one tán ti bá aláàmì pé kan bí èṣù bí èṣù lẹ́ ń ṣe gbogbo nǹkan ní ìjọ ok nfa kí ni kò fi yẹn ìjọ tẹ ti ń sin èṣù yín pẹ̀lú ìwò orí burúkú gbogbo yín kó kiri yẹn níjọ ní ilẹ̀ Yorùbá darí ẹ̀ẹ́dìgbò kan wọ́ sísìn kẹ́bà mẹ́rin pé èṣù ló ń bá yín gbé ẹ̀ ẹ̀ ẹ̀ nílọsíwájú ẹ̀ nílọsíwájú níjọ́ tí ilẹ̀ Yorùbá ti wẹ̀ ẹ̀ nílọsíwájú nítorí èṣù orí burúkú òṣì tí gbogbo yín kò kì í tí ò ràn yín lọ́wọ́ tẹ́ pé ìkàlẹ̀ fi ṣe àwọn míì wọ́n China wọ́n náà ń ṣe àwọn òṣè àwọn ń sí pẹ̀lú mímọ́ ni ẹ̀bọ̀ tẹ́yìn tí èka èṣù ní nǹkan tí ò da tí ò da lẹ́yìn máa ń ṣe nǹkan tí ò da èpè gbogbo ìgbẹ́yìn ìgbẹ́yìn gbọ́dọ̀ ẹ wá gbogbo ìpè tẹ́tí ń ṣe ẹ̀sẹ̀ ẹni pé ó jà lórí mi ìlú tẹ jọba lé lórí tẹ́tí ń ṣe tí bàbá bàbá bàbá yín jọba yẹ̀yìn náà tún débẹ̀ tún jọba ìlú gan ò darí so kẹba kẹba ẹpọ lọhùn sí lẹ́yìn ẹ̀yin ẹ̀yin èèyàn bu ẹ̀yin èèyàn ẹni bì yìí ẹ̀yin èèyàn ẹni bì ọlọ́dẹ ọlọ́run ti máa yẹ̀yẹ́ ọlọ́run ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣe yẹ̀yẹ́ láti ní ìlọ gbogbo yín yẹ̀yẹ́ àtọ́bá àti gbogbo yín o àti yẹ̀yẹ́ máa bẹ̀rẹ̀ sí ní báyìí lẹ́yìn ọlọ́run àfi rẹ̀ hàn fún lè tẹ́ ṣe yìí Gani Adams wo ti wo ti ayé ẹ̀ ti bàjẹ́ náà o máa tẹ́ kiri o máa tẹ́ ikú ni o máa tẹ́ o máa tẹ́ ikú ni ọlọ́run fẹ́ fi hàn pé sẹ́wọ̀n lọ́lọ́run káwọn èèyàn lè yí padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run máa fi gbogbo ẹ̀yìn ilẹ̀ Ọlọ́run máa fi ṣe sample fún àwọn ọmọ Yorùbá tó kù tẹ́ ti ṣì lọ́nà tẹ́ fi jẹ́ ẹ̀kọ́ mọ́ tẹ́ jẹ́ kó gbà pé Ọlọ́run wà tẹ́ ń jẹ́ pé ọkàn wọn bákan méjì báyìí ló máa ń rí sọ́nà ọlọ́run wọn ní mọ̀ bóyá eh, ọlọ́run ni wọn ní mọ̀ ọlọ́run fẹ́ ọlọ́run máa fi ń ṣe sample ọlọ́run gbogbo ọdún ọlọ́run máa fi ń ṣe sample kéyà àwọn tí ó gbàgbọ́ kán gbà ìpòhùn lọ́lọ́run ọlọ́run ti bẹ̀rẹ̀ lórí gbogbo àlẹ́ látòrí Gani Adams àtòrí ọba ní gbogbo yín àti leaders gbogbo pátá ẹ̀yin èèyàn kéèyàn ẹ̀yin tẹ̀yìn ṣèyàn rè yìí ẹ̀yin ẹ̀yin lórí burúkú gbogbo àgbáyé òṣè àwọn àgbáyé òfò táyé wọn ti bàjẹ́ àwọn lórí burúkú àwọn tẹ́ pé ṣùgbọ́n àmú kan pààyàn wọn ò ní lọ bọ́n ṣe kí eh, bó ṣe tí òye yẹ kó náà máa ṣe kiri àwọn olórí burúkú àwọn tẹ̀mí èèyàn tó ń pa náà ṣe tẹ̀mí èèyàn òjọ lójú tó ń ṣe pa náà ṣe ẹ̀dá ẹni náà ọlọ́run ó ti tó gẹ̀ ọlọ́run ti lágbá yorùbá kọ́ ló ń sọ pé tó gẹ̀ ló ṣe gbé àwọn olùyẹyẹ dáadáa dìde ló ṣe gbé Sunday Igboho dìde ló ṣe gbé Tẹ́ni Ọmọlógo dìde ló ṣe gbé wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìde káàkiri tí òye yín nìyẹn ìjà ti bẹ̀rẹ̀ ọlọ́run á fẹ́ fi rẹ̀ hàn sí i ó ti dọ̀rọ̀ Kénà níbẹ̀ ẹ̀rí náà ó ti dọ̀rọ̀ Kénà níbẹ̀ ní báyìí ẹ wá rí iná ẹ wá wọlé tọ́lọ́ àwọn afàsókè ní gbogbo wa ẹ wá ọlọ́run máa ju yeye dẹ́ra i don't want you to see anything mo fẹ́ you just believe me don't see anything you see what is gonna happen sórí wà á máa rí lára wọn wà á kò máa tó bá ayẹyẹ la máa ṣe wọn náà ayé máa ṣe yẹyẹ wọn kò tí ì yàyẹyẹ wọn yìí ń bọ̀ nígbà tó náà bá bẹ̀rẹ̀ sí ní dáṣẹ̀ rí àfún wa aláma fi wọ́n ṣe yẹyẹ mo ti sọ títí ọdún yìí mọ́dún tó ń bọ̀ wọ́n máa yọ sọnù wá wọn ẹ máa wòran ẹ máa wòran pẹ̀lú ògo ọlọ́run ó ti wà nù àṣẹ ni kò sí ọlọ́run ló ní ọlọ́run ló ń pàṣẹ ọlọ́run ló ní àṣẹ lọ́dọ̀ ọlọ́dẹ̀ ṣetán àti gbà àwọn ọmọ ẹ̀ kúrò níbo nínú oyè àbí ọ̀sán àwọn ilé ò jẹ́ kéèyàn súnmọ́ lọ́hùn ní nǹkan táwọn ọba yẹn ń ṣe nàtàwọn olórí tó kó síbẹ̀ tó fi joyè yìí tó ló ń kó Gani Adam Wasiu Ayinde gbogbo àwọn tó kó síbẹ̀ àwọn òṣì àwọn olórí burúkú tó máa bá wọn tẹrọráìsì àwọn ọmọ Yorùbá òun náà láàfin kó síbẹ̀ wọ́n dẹ̀ máa jà ẹ̀ ẹ̀ máa wòran tó máa bẹ̀rẹ̀ sí ni àwọn gan máa fúnra wọn fúnra ara wọn náà kàn fúnra wọn lóògùn jẹ wọn máa fúnra wọn lóògùn jẹ máa wòran ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ máa wòran ẹ̀yin tẹ́ wà ní naija àti níkẹ́ dìde tẹ́ bá dìde ẹ̀yin youth àníkẹ́ káde lọ àwọn bàbá tó ń balẹ̀ ayé yẹn jẹ́ nìyẹn wọ́n bá yẹ bàbá tí yín jẹ́ wọ́n tún bẹ̀rẹ̀ sí ní báyé ọmọ ọmọ yín jẹ́ wọ́n tún báyé tí yín náà jẹ́ ẹ̀yin dìde ẹ̀ ṣó wọn wọ́n gbọ́n kú system yẹn náà ń lò wọ́n ń lo àwọn tó lè lò tó lè máa bá wọn máa terrorize kiri ṣé ní gbogbo kí ṣe yẹn wọ́n mọ̀ tó fẹ́ fi ẹ̀bùn kan gbé sórí fídíò kọ́ fi dẹ́rù bá wọn yá ah, ẹ ọba wàhálà kò ní dáfún yàrá yà ọba kò ní dáfún yàrá yà ọba ṣẹ́yìn lọ́ba ni ọlọ́ọ̀ nìkan lọ́ba kò ní dáfún yàrá yà ọba kò ní dáfún yàrá yà ọba tẹ́ pààyàn kò ní dáfún yàrá yà ṣẹ́lẹ̀ ṣẹ́lẹ̀ ẹ̀ I don't want to stoop so low with you guys but you you you are irritating. i mean I'm, I'm, you you provoke me mi ti àwọn ìtàn láti fídíò mo dé láti fi iṣẹ́ mo kàn wo fídíò ẹni mo jẹ jẹ mo kàn wo fídíò mo àdìgbà ah, kí nọ́sẹ̀nsì lè ah ẹjẹ wọn sọ fún ọlọ́run ọmọ ntú yìí ọlọ́run ní kó wá bẹ́ẹ̀ ni o yèé dára ọlọ́run ní kó wá bẹ́ẹ̀ ni ah ibì kan ní kíní kan ti máa ń bẹ̀rẹ̀ ibì kan lọ́nà máa ti fẹ́ fi rẹ̀ hàn pé òun lọ́lọ́run ọlọ́run fẹ́ fi rẹ̀ hàn ní báyẹn ẹ fi ẹ fi Sunday gbàdẹ oní yorùbá nation tẹ́ ń wò yìí àwa tá a tẹ́ pé a believe ọlọ́run tẹ́ pé àbọ̀ àbọ̀ la fi gbọ́ ọlọ́run gbọ́ àmọ́ bóyá ọlọ́run máa ṣe àbọ̀ ọlọ́run fẹ́ràn kúkẹ́ ẹ má rò bẹ́ẹ̀ mò ń lọ́lọ́ òun máa ṣe ọlọ́run ti dúró tán ẹ máa wòran òun máa ṣe ó máa yẹyẹ wọn débi pé ẹ wo bí fara ṣe pọ̀ tó ẹ wo nígbà tó bẹ̀rẹ̀ pẹ̀lú Moses tí Moses bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ wo bó ṣe yẹyẹ dèní náà ẹ gbúrò wọn mọ́ wàláì gbogbo ẹ̀yàn bàbá àṣẹ ní gbúrò yín mọ́ ilẹ̀ Yorùbá nìyẹn bá a ṣe ní gbúrò yín mọ́ nìyẹn ibi tó máa sin yín sí gọ́sà a máa wú kúrò àfẹ́ tán òṣì a máa wú gbogbo òkú yín kúrò àti bàbá bá yín ibi tó ń sin gbogbo ẹ̀ sá máa wú wọn kúrò ìyálà àfin òun gbogbo àwọn ọba Ọ̀yọ́ yẹn gbogbo àwọn ọba Ọ̀yọ́ yẹn kò sí èyí tó gbé nínú gbogbo wọn lẹ́yìn ọba Ògbómọ̀ṣọ́ nìkan ló ń bá àpò gbogbo ọba tó kù pátápátá wọn gbèrò ó dẹ̀ ń wa góòdù lọ níyẹn bàbá yẹn òun wa góòdù lọ òun bímọ kí wọn kàn wọn tọ́jú sperm ẹ̀pọ́n bẹ̀rẹ̀ tí ní fún ọmọ kan lóyún wọ́wọ́ àwọn bàbá òṣì àwọn bàbá òfò àwọn apààyàn I'm ending on my video do whatever you want to do kò ní dá fún yàrá ìyá ọba ẹ̀yin ṣọba ọlọ́run nìkan lọ́ba lọ́dọ̀ tèmi ẹ̀yin kẹ̀ ọlọ́run nìkan lọ́ba ẹ̀yin ń dọ̀tí ẹ̀yin èṣù táwọn èṣù èṣù wọ́n wá tàn ní wọ́n á ń lọ́ba fún wọn àwọn tẹ́ pé èṣù ni wọ́n wọ́n á ń lọ́ba fún wọn àwọn ọ̀ka ẹ̀dẹ́ èèyàn njọ́ tán ti wà njọ́ lè ṣù wọn njọ́ lè ṣù yẹn gbòmọ̀ ẹ̀bọ́n ṣe rí ni tọ́nà àwọn jayé àwọn tẹ́ pé ìbànújẹ́ ìbànújẹ́ arẹ́ ayé náà wà tó ń nà wọ́n pàṣọ lálálẹ́ ó ń nà wọ́n pàṣọ gbogbo àwọn ọmọ tó ń pa gbogbo ọmọ ẹ ló ń sunkún sí létí lálálẹ́ àwọn olórí burúkú yìí i'm ending this video here iye dára nothing will happen gbogbo agitators pátá nothing will happen àwọn bó ṣíwọ́ bó kò ní dáfíà láyà gbogbo yín gbogbo yín tẹ wà bẹ́ẹ̀ náà tẹ́ ń jẹ́ kó dà kò ní dáfíà láyà gbogbo yín go and die.